ká tún máa kíra wa kalẹ̀ ìyẹn níbikíbi tẹ́ bá tún ní àti máa gbé ètò ní ètò wa. Thank God is another Friday. Ìmọ̀lẹ́dè lórúkọ tèmi King podcast náà lẹ́tí ń jó mi. níbikíbi tó bá ka yín mọ́ lálẹ́ ètò ẹ dúpẹ́ lọ́wọ́ Olúwa. 26th of November 2021, last Friday in November. Olúwa tó sọ èmi àti ìdọ́jọ́ òní. Ẹ kí ọ̀sán náà fún bàbá. Ẹ ṣe alihamdulilayi. wọ́n ní bò mo tún báyọ̀ lálẹ́ ètò mo ní bó ṣe yẹ kó máa rí náà nìyẹn Arcade Podcast ọ̀gá ni wá àti ní dèrò ẹ̀yìn láéláé. wọ́n ní kí ló ń ṣẹlẹ̀ gangan. ọ̀ṣọ́ ọ̀fíṣà nọ́mbà wán gbogbo jẹ́ ní máàpù oníkè máàkì Content Liger. Number one, you go chess Canada. Òun náà ní kí n máa kí ìlú. Àwọn iṣẹ́ ìwádìí kan ló kún fún Tẹ́mi lọ́dọ̀ wọn. Ẹ̀gbọ́n ìwò ló ga jù lágbàáyé gan. Àwọn èèyàn ní gbogbo tún fàyè. Ṣé kí n máa já yín tán bẹ́fà? Àbí ẹ fẹ́ lọ sùn bẹ́ẹ̀ lálẹ́ fún ipon náà ni àwọn èèyàn ní kí ló tún jẹ́ bẹ́ẹ̀ igi ló ń jẹ́ bẹ́ẹ̀ igi náà rèé is three hundred and eighty point three feet tall ní gíga ẹ̀yà ara igi náà wọ́n ní coast refuge àwọn èèyàn níbo ló wà wọ́n kí n já wọn sí irọ́ àjá àjá tán ìjà ló ń dá sílẹ̀ nígboro ayé Redwood National Park ní California ní United Kingdom ibẹ̀ náà ni gẹ̀ẹ́n wà tó bá rú yín lójú ẹ lè lọ yẹ̀ wò. wọ́n ní mọ́lẹ̀ ìdìgbà wo ló tún bẹ̀rẹ̀ ṣèwádìí mo ní kò pẹ́ púpọ̀ àwọn èèyàn ló béèrè fún a sì nílò láti ṣe. Something fishy ni Davido pé lẹ́yìn. Ẹ jẹ́ kó máa yé ní báyìí. Now she calls this man, said I'm sorry, ma'am. Cause I don't call you, I don't text you. Ibikíbi tẹ́ ẹ bá wà lálẹ́ tèmi ẹ jẹ́ kí something push tó máa go on. ẹ má ronú ẹ jẹ́ kí inú yín ó máa dùn. kí something push máa go down láfàlà níbi ẹ̀wọ̀n rẹ̀. kí n tún máa fàsìkò yìí sọ fún mi ọ̀gá mi alágbádá wọ́n ṣe tájú kan lónìí lórí instagram láago mẹ́fà ìrọ̀lẹ́ òní ìyẹn tó bá fẹ́ rè a máa tí ọ̀pọ̀ ní ìlú láìpẹ́. Girl, I you miss me gone, and I you far. Tí ò bá yé yín ẹ jẹ́ kó máa yé yín lápá lábẹ́ yín. Ṣé kò ta? Ọ̀gá ni wá galaxy máa jẹ́ ìwé ayé tó bá ní sílẹ̀ gbọ́ anything náà ni kí ẹ jẹ́ kó máa yé mi lábala sí ẹ tún lè pàdé lọ́jọ́ sunday àti lọ́jọ́ sátidé ọláyin ètò tí màmá dá nílọ́la náà ní pọ́pù níbi tí a ti máa máa fún yín lórí lọ́kàfíè gabriel kò ń lọ lọ́wọ́ àwọn mákì ni màmá wáyé during the weekend àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. something fishy going on something fishy o why you do me so my baby o baby going on. something fishy do something qualify ẹ̀yin tèmi nígboro up blues. wọ́n ló dàbí ìyá pé Madrid náà lọ wọ́n ní PSG ń wọ́n ní Liverpool náà mọ̀ yànyàn ẹ gbọ́ ẹ má wulẹ̀ jẹ́ kí n já yín tán lónìí ẹ pàdé mi lọ́la lórí sport news láago méjì láàárọ̀ ẹ má sọ pé ẹ̀gbọ́ o mo ti sọ fún yín. ọlámìdé ló pilé òun àtọmọlé. She no like it, got on nothing, but she go chop am if you give her more, back. Fuck up from Asamadi, till I leg picking, shake her with a lokumba. Baby, make her give you solid, make her even mix am with her lay and her walk bow. Ewe de mi de, tẹni tẹ tẹni tẹ tẹni tẹ. Ẹja yín níbi kíbi ẹ bá wà níbi. Tó bá fi yẹ kó náà sì jù náà lẹ́nu kẹ́ ẹ jayé kí n má jáde kí n rán mo fẹ́ fi àṣírí sí àwọn ọmọ àkúrẹ́ aláwọn ọmọ àkúrẹ́ wò nìyẹn mo ní federal university of technology àkúrẹ́ àwọn tí wọ́n jáde lónìí láàrin o ní ní fortieth eh, convocation àwọn èèyàn ní kí ló dé tí mo ṣe ẹ̀ eh, mo ní ìfẹ́ kéyìn ni ó mà yọ ni tí n bá ní kọ́ńvọ́ tí mo tún ní kọ́ńvọ́ ṣé kò ní mọ̀ dàrú mẹ́rin gan lójú àwọn Mali wọ́n ní ti high Francis ní consultation to drop. àwọn míì wọ́n láwọn ti fún jẹ sáwọn oúnjẹ tí kò sí yóò fi parí aláwọ̀ tó kàn sáwọn oúnjẹ January next year ọ̀gá àmì alágbádágò jẹ́yìn with the banana. Go determine if you get us for banana. Every use kayamata you fit use juju dem don play me your tape for artillery you use moon collect salary make dem put firewood for the fire send you the wire na you agwama and i no go retire bedroom voice be like say you dey for the choir. twenty twenty set of college comprehensive college àwọn náà náà ní kí n máa kí i. Feeling da da da da da da da da da da da da da feeling da da da da di do ye. Ó máa yé yín lápálá bẹ̀ yín. Infinity infinity infinity oyoyo. She say make I put it in. Make I put it in put it in. Wọ́n ní kẹ́ máa put it in níbi tí ìṣẹ̀ bá wà. Infinity yo infinity yo. She say make I put it in. Make I put it in. Ó dàárọ̀ o ẹ má gbàgbé kẹ má gbàgbé kẹ rántí wípé olúwa mo ń oh, infinity, oh, infinity, oh. She said make a put it in, Make I put oh. firewood for the fire. Beep. Send you the wire. Now you I go am and I no go retire. Bedroom voice be like say you did for the choir. Do re mi so la si do do do mi la la.